má parẹ́ mọ́ èyí tó bá ti jẹ́ tiẹ̀ ni kó máa kà. lára wọn ẹ má jẹ́ ń ṣépè fún yín o ẹ kì í ṣe kẹ má wájà mi o kókó kò lè mọ́ mi lẹ́nu. àfọwọ́fàsí ṣe ló ń túṣe ṣúkẹ́ ṣúkẹ́. ayọ̀ ní dákun mo máa ń bẹ̀. ààrẹ mú dákun mo máa ń bẹ̀. ìwọlọ́ ní mẹ́mà dókó níta. ìwọlọ́ ní màmá gbẹ̀pọ̀n níta. òmò iṣẹ́ òjòjò kí ni kí n ṣe. ni kí ni kí ni àjẹ́ niyín ni ẹ̀ nípè mí nígbà tó yẹ kẹ́ ẹ pè mí ah ọ̀rọ̀ everyone. ṣé mi ò rí bó o ti ṣiṣẹ́ lọ látòkú rọ. alájà òjòkó ta dé ẹ káàárọ̀ o ṣàlàfíà lẹ́wà. tí mo nígbà sílé pọ̀ wọ́n olóhùn ká. àwọn ẹ̀lẹ́mi ìmọ̀ ń bẹ̀rẹ̀. aládìrẹ́mi ìmọ̀ àánú rẹ àtàwọn ọmọ ní í ṣe mí o. Àwẹ̀ lémi mò ń bẹ̀rẹ̀. Jẹ́ kí ẹ̀kẹ́ mi máa. Jẹ́ kí òkú ọkọ rẹ ó máa. ẹ̀ kí ń gbọ́ràn kí lẹ̀ ń pè mí fún ìyá yìí ṣá. lọ́la mú ayé rẹ o jẹ́ kí ẹ mú mi ó mọ̀ jàre. yamuyamu ọ̀mù ó ń bẹ lóde o àánú àwọn ọmọ rẹ ló mi ṣe mí. ààrẹ ni mo ṣe olùdá oko ń tẹ̀fẹ́ máa gbọ́ náà nà onídàá oko olùdá òbo olùdá ẹ̀pọ̀n olùdá idọ̀ olùdá ọ̀mú ìbàrẹ̀ ni mo ṣe o olùdá oko ìbàrẹ̀ ni mo ṣe olùdá òbo olùdá ẹ̀pọ̀n olùdá ọ̀mú olùdá idọ̀ ìbàrẹ̀ ni mo ṣe òṣà òkè ẹjọ́jú mi ṣe ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ kú wòye ṣe dáadáa ni mo bá yín ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣé àlàáfíà lẹ wà ṣáájú mo ṣáà máa máa dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ̀ ń tọ́jú mi mo dúpẹ́ lọ́wọ́ ọmọọba olórí ọmọọba akilẹ̀ ìjẹ̀bú alhaji k1 the ultimate àti ìyàwó wọn ọlárọ́pọ̀ ìyàwó wọn yèyé ọlárọ́pọ̀ màṣá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú ìtọ́jú mi nítorí pé láìsí ẹ̀yin eh, eh, alájẹ ò lè accept wa wọn ò lè welcome wa nínú ilé ẹ̀yin náà lẹ nínú ilé ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ẹ kú ìtọ́jú mi Alhaji K1 The Ultimate mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ìtọ́jú mi MC Olúọmọ ẹ ṣe mo dúpẹ́ àti gbogbo àwọn tí mo máa ṣe special show fún yín nìyẹn ló kọ ní kí mélèé wá lórí èfé ni mo dúpẹ́ kú tọ́jú mi mi ò ní tán lọ́wọ́ yín ọmọ òdẹ̀ níjọra mi lójú ìfẹ́ tẹ́ ní sí mi ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín kò dẹ̀ ní gbà lọ́kàn yín mo dúpẹ́ màmá mi adébímpé aláṣọ àdúrà hmm. ẹ kú oríire àná ẹ̀yin náà understand mo mọ̀ pé ẹ mọ̀ reason tí mi ò ṣe wá mo lọ sí studio níjọ́ yẹn torí mo tún láwọn iṣẹ́ mi tí mo wá ṣe mo kúkú sọ kí n tó kúrò lé kí n dẹ̀ tó dé kúrò ní studio kódà mo gbé producer yẹn sórí phone pẹ̀lú wọn ngbà tí mò ń pè pé táìmù wo la máa bẹ̀rẹ̀ studio time wo ló máa tán ìgbà táwọn náà wá gbọ́ táìmù tí producer yẹn sọ pé a máa ṣe tán studio wọ́n ní kò ní kí n wá wọ́n nítorí pé kí n tó gan pé pati á ti tán gbogbo nǹkan tó fẹ́ ṣe á ti tán ó ní ò jẹ́ kí n wá ẹ má bínú sí mi màámi àti màmá mi Erelu Erelu ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run máa san ní ìlọ́po ìlọ́po lágbára Ọlọ́run kọ́ rere pọ̀ tí mo sì máa bá yín ṣe ẹ má bínú sí mi kì í ṣe tìgbéraga níyàn bá ti àwọn fẹ́ ṣe ìgbéraga ṣé mọ́mí Adébímpé àbí màmá Erelu màá wá ṣe ìgbéraga sí kì í ṣe tìgbéraga kì í ṣe tìjọra ẹni lójú ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ pọ̀ dànù lọ́wọ́ mi but ẹ má bínú nítorí ọlọ́mọ mọ̀ pé understand mi ìdẹ̀ níjọ́ tó pọ̀ tí mo fẹ́ lò so àwọn nǹkan ara àwọn nǹkan tí mo wá ṣe nìyẹn ìjọ yẹn ni wọ́n fún mi mo try láti yẹ producer yẹn lòun ò lè yẹ ẹ tó la máa ṣetán ní two o'clock ká ní pé mọ́mi adébímpé wá gbà pé kí n wá ní two o'clock ni bóyá mi ò bá pàpà má lọ torí mo sọ fún wọn three a.m. la wọlé so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí mi ò fi attend kíní yẹn má bínú ẹ èèyàn èèyàn kan fún mi ní kíní ìlànà En tó fún mi gbogbo ẹ̀yin tó bá mọ̀ pé love mi o dẹ̀ fẹ́ràn ohun rere nínú ayé ẹ̀ ṣáà máa bá mi gbàdúrà ẹni tó fún mi mi ní dárúkọ e wọ́n ní èyí tíṣù èèyàn bá ta èèyàn máa ń fọwọ́ bò ni mi ni fẹ́ kọ́ bá mi ba ọ̀nà yẹn jẹ́ ẹni tó èèyàn kọ́ fún mi lánàá apparently ṣẹ́rí kínní mo fẹ́ gbà á contract ni ìgbà tí mò ń bọ̀ ní nàìjíríà ìgbà tí mo wá pè wọ́n wọ́n á ní kí n lọ sí outlet wọn kí n mú ehm, kí n mú id card lo nǹkan kan kí n tó lọ kí n tó níwájú ọlọ́run àti èèyàn ẹni tó fún mi mi ò bá sọ kò tiẹ̀ mọ̀ bóyá mo fẹ́ gba fóònù fóònù tí mò ń lò tẹ́lẹ̀ tí mò ń lò gangan lélẹ̀ fóònù mi rèé àwọn fóònù mi nù fóònù tèmi lélẹ̀ tí mò ń lò Samsung ni mò ń lò onítọ̀ wá béèrè lọ́wọ́ mi pé fóònù wo ni mò ń lò mo ní mi ò kí pé ṣé mi ò like iPhone mo ní mi ò like iPhone pé àwọn ọmọ ló ń lo iPhone pé bọ̀ Samsung ni mò ń lò èyí tí mo fi ń ṣe ṣóyìn náà Samsung níṣẹ́ rí èyí tí mò ń lò gangan rèé ẹni tó wá bọ́ ṣe wá ní ah, wọ́n kò gbé jáde wọ́n kò gbé fún mi ni nígbà tí mo lọ wo price ó dàbí pé one point seven million ẹ wò new one tó fún mi lélẹ̀ wọ́n fún mi ní um, Galaxy Z Fold five ó dàbí pé latest kìíní fold yẹn ni Z Fold five òun náà fún mi ẹ wò pálí ẹ̀ ni mo ṣe yọ mo ṣe já kúrò nínú fold ẹ wò ẹni tó fún mi ẹ ṣáà máa bá mi ṣàdúrà fún pé kí Ọlọ́run ibi tó ti mú ọlọ́run olódùmarè kó bá mi fi ọ̀pọ̀ rọ́pò ẹ ṣáà máa bá mi ṣàdúrà fún ẹni tó fún mi gift tí mo gbà lélẹ̀ ẹ wò fold five galaxy òun lélẹ̀ ẹ máa bá mi ṣàdúrà fún ẹni tó fún mi kódà mi tí mo dẹ̀ ṣe fẹ́ sọ pé mo fẹ́ gẹ̀tẹ̀ níbọ̀ ẹ wò fold five náà ni àná ni wọ́n fún mi ẹ má rò kàn síbẹ̀ o ibi tẹ́yìn rò kàn sí yẹn ẹ má rò sí o òun lélẹ̀ ṣe ti mo ṣe yọ nínú mi ì tiẹ̀ tí ì gan mi ì tí ì fẹ́ lò gan òun lélẹ̀ tí n bá dé torí láyìn tí mo fẹ́ fi sínú ẹ̀ tí n bá ti dé ilé màá lọ fi sínú ẹ̀ òun ni àná ni wọ́n fún mi ọlọ́run á bá mi bless ẹni tó fún mi ẹni tó fún mi àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà ibi tó ti mu lágbára ọlọ́run ọlọ́run á bá mi fi ọ̀pọ̀ rọ́pò ọlọ́run á bá mi dá wọn sí ọlọ́run á bá mi ṣe wọ́n ní. Ni ògo ayérayé ọlá wọn tó ti ń lọ sókè kò ní lọ kò ní lọ sílẹ̀ òun fold five ni wọ́n fún mi ní gift tí mo gbà ní àná lágbára ọlọ́run ẹ ẹ nílùgbàdo ọmọ aráyé o ẹ ní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ gbogbo bí tẹ́ ti mú owó tẹ́ ti ra kíní yìí fún mi ní agbára ọlọ́run àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà ọlọ́run a máa fi púpọ̀ rọ́pò fún yín òun fold five ẹ ọlọ́run a bá mi bless yín mi ní dárúkọ ẹni tó fún mi bọ̀ ah ọlọ́run mọ ẹni tó fún mi ẹni ọlọ́run mọ̀ ni ọlọ́run bá mi túbọ̀ máa jẹ́ kí òun ìpálí ẹ̀mí èmi ni mo já láìlọ́nà ara èmi ni mo já òun lélẹ̀ so lẹ́ni mo fẹ́ mú ọ̀rọ̀ Thompson Williams àti um, Sunday Williams mo fẹ́ mú wá fún yín níbi tí mo ti mo wá mo máa pe mo máa pè wọ́n wọlé mo ti bá Tómsì sọ̀rọ̀ láàárọ̀ ìbọn fortunately wà níbi iṣẹ́ nísìn ó ṣeéṣe kó má lè gbé kọ̀bọ̀ Sunday máa bá wa sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan làwọn ọmọ yẹn ti là kọjá wọ́n ti pass through ẹ̀yin abiamọ mo mọ̀ pé nígbà míì eh, tóbìnrin bá tutù jù when it comes to ọ̀rọ̀ ọmọ oríṣiríṣi nǹkan náà lè fi lọ mo ti rírú ẹ̀ rí tó ti ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ mi rí tí ọkọ ẹ̀ sọ wípé tó lọ sọ ní skul àwọn ọmọ àwọn ọmọ tó jẹ́ pé wọ́n jọ kó wọn lọ síbẹ̀ ni òun àtọkọ wá ń jà ó wá lọ sọ ní skul àwọn ọmọ kó má jẹ́ kán orí àwọn ọmọ obìnrin yẹn lọ síbẹ̀ ó lọ ya wèrè pẹ̀lú fún àti principal àti gbogbo wọn fúnra obìnrin yẹn gangan ló wá bá wọn parí parí ìjà yẹn i mean principal ló bá wọn parí ẹ̀ torí pé obìnrin yẹn ya wèrè pé òun ò ní kúrò ń bẹ̀ sẹ́ pé gbogbo skul ló máa dàrú the fact pé níjọ́ tẹ máa gba àwọn ọmọ sí skul passport màmá àti ti bàbá lẹ gbà bàbá ṣe máa wá sọ fún yín pé kẹ má jẹ́ kí wọ́n rí ọmọ tẹ́ẹ̀ fi ní jẹ́ kí wọ́n rí i but ọlọ́run kó ṣàánú wa mi ìfẹ́ torí mò ń lọ síbì kan mo fẹ́ sáré ṣe thank you Tobi Classic uh, mo fẹ́ sáré ṣe kíní kí n pe ehm, àwọn ọmọ yẹn wọlé a lot of things ló ti ṣẹlẹ̀ sí wọn màmá wọn gan mi rò pé ó lè sùn mọ́jú ó ti fẹ́ẹ́ pè mí pa gbogbo ìgbà tí mò ń ṣe ṣó yẹn òun ló ń pè mí ló ń pè mí mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa ọmọbìnrin kan ọmọ thirty five tó fẹ́ fẹ́ bàbá eighty bọ̀ kò ṣe léènì ni mo fẹ́ sọ bọ̀ mo sì máa sọ. hello Sunday Williams. hello ma. káàárọ̀ o. yes ma ẹ káàárọ̀ ma. báwo ni. fine ma. mo rò pé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lánàá mo bá Thompson náà sọ̀rọ̀ bọ̀ mo ti pé Thompson nọ́mbà ẹ̀ ò lọ mọ́ kí ló dé. ó wà níbi iṣẹ́ ni. ó wà níbi iṣẹ́ ni. owó pọ́sibú kí nọ́mbà ẹ̀ máa lọ tó bá bízì. ok ọmọ ìlú wo ni ẹ. Kogi State. níbo ni ní Kogi State ọ̀kẹ́ ní ni mà. báwo lo ṣe gbọ́ ṣó yìí torí step brother ẹ ló wáá bá mi sọ̀rọ̀ bọ̀ báwo ni wọ́n ṣe gbọ́ gangan. ẹnìkan ló pè mí láti ṣàṣà níbi tí a ti gbé rí ní ṣàṣà hmm. òun ló pè mí pé òun fẹ́ sọ ó mẹ́sẹ̀jì mi lórí facebook pé òun fẹ́ sọ kankan fún mi hmm. and since i know the person a kò máa ń ríra ẹni because we were still young at then to gain admission into lautech so ẹni ẹ wá ní kí n drop number mi mo wá drop ẹ fún kì í sí mi orúkọ ẹ ní eh, omidan olúwa níṣọlá. Hmm. so mo wá drop number wá add mi lórí facebook kó wá ní ṣé mo wá send picture tẹ post pé ṣé mo rí ìgbà tí wọ́n picture méjèèjì i saw myself i saw my elder brother mm. and i saw somebody standing in between i feel that is my mother or that should be my mother so i was now like ah ah -uh, me understand but she kept bringing uh, links on um, Instagram àbí what they call TikTok pé ibi hmm. tóun ṣeré nìyẹn. so at first thank you ọpẹ show thank you ẹ eh, mo ń gbọ́ mo ń gbọ́. so at first mo rò pé scam ni. Hmm. so mi ṣáà mo nǹkan bí ara sí àtọ̀ mo ṣáà wò pé wò ó tó bá sọ tiẹ̀ tán wàá lọ so at a point mo wá play one of the videos to send lórí Instagram mm. I heard everything the person was saying which is my mother underneath I heard everything and I was like ah, ah could this be my mother for real but ah ọwọ́ sọ débi kan wọ́n mention daddy's name A.G. Williams wọ́n mention ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ airport wọ́n mention èmi àti ẹ̀gbọ́n mi wọ́n mention pé ó ti pẹ́ táwọn ti rí wa and everything so I was not like I was in a public place so I had to run home and listen to the whole video immediately I heard everything tí mo gbogbo ẹ̀ I was so emotional I just started crying like ah my mother because initially how many years ago I tried my best looking for her every possible means I couldn't get her I could not so because number one to start with ma hmm. kí ìyá tó bí mi lọ́mọ kí n má mọ wọn oh. because of how my father was too secretive Me, mọ orúkọ wọn. o mọ orúkọ màmá ẹ. mi mọ wọn i didn't know i i didn't know her name at all i don't know her name where she comes from i don't know i only remember that ìgbà tá a kéré tí wọ́n sọ fáwọn lórí wa bí àṣàgámù láti lórí wọn ni àbógun state mi ìlera sí but it's around there. Hmm. so <laughs> growing up as has been hell o hell hell like oníkálukú ló ń rí tẹ̀lé ayé o but um, my own part of the story is hell for me okay the family where I come from tí mo ń wò pé okay mommy do you do you do you do you know that family tí mo ti grow up mi mọ̀ pé ìyá stepmother yẹn kọ́ ló bí mi títí di eh, a certain stage age of my life will you believe that ibi tí dáàdi keep secret dé nìyẹn mi mọ̀ fáwọn kọ́ lọ bí wa I have always seen her as my mother until at a point tí mo gain admission tí mo bẹ̀rẹ̀ sí ń gbọ́ tí mo mọ left mi sí right mi ni mo tó mọ̀ fún àwọn kan lọ́bí wa. Hmm. so growing up <laughs> oh, oh god so ìgbà tí mo ka gbogbo ẹ̀ tí mo kè é no problem ẹ já sàmà follow up kí n máa wò pé òkè bóyá ó real àbí kò real gbọ̀gbà tí mo ti gbogbo fídíò yẹn mo ti rí i pé òkè this one is real but I don't know how it's going to go because number one àtìlẹ̀ ni mo ti ríra mi as an orphan Hmm. bí ẹni tí ò níran yes i don't live like that o but bí ìgbà téèyàn ò ní family members tó fẹ́ kọjú sí òròmọdìyẹ láàrin ọ̀tá that's how i see myself. bọ̀ kí ló dé tó fi rí rẹ bí ẹni tí ò níran ṣèbó ní bàbá ṣé bàbá yín ò look after yín ni then ṣé stepmother yín ò look after yín ṣé o mọ family bàbá ẹ ni. mọ́mí i would answer your question but number one mi mọ family dáde mi ẹni tí mo mọ̀ mọ́ wọn dáde lóru la máa ń pè wọ́n ìgbà tí wọ́n fi kún twenty thirteen àwa wọn ti àárí wọn because as at when ìgbà tá a mọ Òṣòdì ni wọ́n ń gbé gbogbo gbà yẹn lóṣòdì sí rọ later Òṣòdì wọ́n take care everywhere everywhere was so neat and fine we couldn't find our way gbogbo bí ta wá wọn tí wọn mọ̀ wọn mọ̀ wọn so dáàdì tí wọ́n dẹ̀ kú yẹ ìtúkì ọ̀pọ̀ I wouldn't lie to him I wouldn't lie ọ̀sìn bí òkú ọ̀run ni wọ́n tó èèyàn fi ń parọ́ He took, he did his best. He did his best. Primary school, secondary school, to university level before he died. He did his best as a father. He did his best. But all the best he did went into a tin hole after he died. How? The stepmom that he married or the mo the woman that he married threw me out of the house wọ́n lé mi jáde kúrò nílé nílé tí dáàdi kọ́ fúnra wọn Hmm. And as at that time okay báwo mo ṣe fẹ́ fíò ìgbà tí ẹ̀ ń ṣe ẹ̀ ń plan wedding àbúrò kẹta sí mi tí mo dẹ̀ wà ní family house yẹn tẹ́ ẹ̀ dẹ̀ sọ fún mi tí mo dẹ̀ wà ń bẹ̀ láì ṣe pé mi ò sì jẹ́ mi ò wúlò nìyẹn náà ṣé mo wúlò ní mi ò jámọ̀ kankan because tí èèyàn bá jámọ̀ kan ẹ máa sọ fẹ́ nìyẹn náà ah, a fẹ́ plan wedding àbúrò rẹ o because ìdí tẹ́mi understand eh, eh, Yorùbá dé eh, àbúrò gbọ́dọ̀ ṣe wedding before ẹ̀gbọ́n ìgbà tí wọ́n wá ṣe wedding yẹn ṣé family bàbá yín kọ̀kọ̀ ò sí ńbẹ̀ ni. mọ́mì tí o tó dé mi mọ family my family member dáàdì mi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mi mi mo bí mo ti wá wọn sí àwùjọ ṣé èmi tí jẹ́jẹ́ mo wà wọ́n ní mọ́mì ń wá mi mọ́mì mi ń wá mi ṣé mi ò lórú ọjọ́ báyìí kó máa wáyé ni ìyá tí mo ti jẹ sẹ́yìn tí. ìjọ ever miss bàbá mama ẹ nínú láìvẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ. mo meet mọ́mì tó bí mi lọ́mọ ní ẹ̀ẹ̀kan one i think ìgbà tí mo wà bíi one year old or two years old there about but kò lè ju one year or two years lọ. bọ̀ ṣó miss wọn ṣó miss màmá ẹ̀ ṣó miss màmá ẹ̀ ṣáàyè màmá ẹ̀ yọlẹ̀. ah thank god big time mọ́mì ó yọlẹ̀ gidi gan because tí ò bá yọlẹ̀ tí tó bá pẹ́ mọ́ èmi wà ní ayé mi láti kékeré ni á ti dá fún mi jù báyìí lọ oníkálukú ń ṣoríire mi ò róríire ṣe. ọlọ́run ọlọ́run. kí ló ń mì báyìí ò róríire ṣe. mi ò rí ṣe mi ò ní parọ́mọ́ra mi ò róríire ṣe ṣebí people are making it in life i'm not a kid i'm almost thirty-five but i can't even as a man i can't stand up as a man in public i can't call myself a man i have a wife or a girlfriend to be called it is her mother who has been feeding me and her together for the past almost ten years now thirteen months and thirteen days I try all my best to see if wedding will be possible. No. The first time, no. Second time, no. Till date, we can't do anything. And uh, my junior ones, my third junior ones, wọ́n ti ṣe wọ́n ní wọ́n relation ti wọn. Ìyàwó kun wọn mọ́ra. Ṣé ṣé ṣé ṣé ṣé tí bá wúlò tó bá yẹ pé ìyá mi ni ṣé àyè wọn máa yọ ọ́ lẹ̀ báyẹn? Hmm. No now. No. Wọ́n rí tèmi rò náà. Bámúbámú mo lómi mọ̀ bébí ń pọ̀ mọ́ ẹnìkan. At a point, my God, wọ́n lé mi jáde lé she made a statement telling me that when I was growing up, ṣé torí mo wà lọ́kì tí mi ò kú, orí mi lé mi, torí tèmi lé mi. Hmm. Tó lé mi jáde lé nínú ilé bàbá mi. Ẹ ṣé torí pé. Gbogbo ìgbàdàn ni wọ́n máa ń lo òwe kan pé bí ìdílé kan bá ṣètò wọn mú àlè ibẹ̀ ni ò sì dàgbà tá lọ mú àlè mọ́ mi. No one, I'm not the bastard. I'm not the bastard ṣé mi pẹ̀lú àmì tó kí ni ìbá wa ṣe wẹ́dì tí mo wá pọ́bìnrin lóyún ṣé ọmọ mi ò ní padà pẹ̀lú pèsè irú báyìí. At this point of my life, I don't even have a navigation for my own life. I went to primary school, secondary school. No matter, I was so smart to the extent that I was given double promotions in school till I entered university. Then my life turned upside down. The moment my father died in 2013, I was cut short. I couldn't continue with my education anymore. Daddy collected, I collected daddy's, um, what's it called, um, owó tó máa ń fún wọn gratuity. Hmm. Ní eh, airport, ibi tí I gave it to my stepmother. She used it for herself and her children ṣé tí tó o bá lò fún mi o ò tí ẹ̀ o ò rí tó ń sìn rò o ò rí tèmi rò o dà wá níbi ọmọ ọjọ́ mẹ́jọ tó bá yẹ kó bí mi tó bá yẹ kó bàbá mi ni kò sí bọ́mọ kò sí bọ́mọ ṣe fẹ́ burú tó kò sí bóyá fẹ́ jẹ́ èyí ìbàlẹ̀ tó ó ti máa ní lọ́kàn pé ọmọ gbọ́dọ̀ ṣòwò ìrìnsẹ́ ní olórí ni ṣe máa. èyí mà ṣe o. mo ń dá kiri ni it's not for the kind of good woman lọ́nà sọ fún mi máa mí tèmi ayé mi tá mo fẹ́ ro tèmi fún tá mo fẹ́ bá tèmi sọ àwọn mo fẹ́ sùtà mo fẹ́ sọ fún ṣèbí ní ayé ìlàwà tó máa ní ẹni tó bá ti èkú láti nípa ẹ̀sẹ̀ forever what do I call myself what do I call myself something had a fiance at a point till now fiance yẹn bá tiẹ̀ lọ because kí ni ìwọ tó o ti rí o rí three square meal jẹ ló fẹ́ bọ́ ló fẹ́ bọ́ yọ̀ ṣe fẹ́ tó bá yọ ló ń bọ́ ẹlòmíì ìbẹ́ tó bá jù ń bọ́ ajá. ó tiẹ̀ sọ pé ó ní Thompson pé nǹkan kan ṣe é pé kó sínú sọ́kẹ̀wé pé ọwọ́ ẹ̀ wà rigid àbí báwo ló ṣe sọ. when we were younger à ń ṣeré níta ni then ibi ọmọdé mọ̀ pé eré eré ipa ọmọdé kò lópin kò nírú eré ipa tó ọmọdé ò lè ṣe à ń ṣeré ipa lọ́wọ́ ló já sínú sọ́kàwé. I think we were living ọ̀rẹ́ méjì ọ̀ eh, eh, ọ̀rẹ́ méjì ọ̀ around ọ̀rẹ́ méjì ṣá as at that time à ń ṣeré pálẹ́ǹkùlé ló já sínú sọ́kàwé ó máa lo more than five minutes nínú sọ́kàwé yẹn tá à ń pè wọ́n pé wọ́n pé à ń pa àwọn àgbàlagbà tí wọ́n dá wa lóhùn before tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yọ síta ó ti mọmi ó ti mọmi sọ́kàwé yìí since that time till today ayé tó ń ṣe ò balance. màbá yóò ṣe wọn ṣe tọ́jú ẹ̀ kí ló dé. I wouldn't know ma I was too young then to understand anything mi ò mọ̀ bóyá wọ́n gbìlọ̀ sọ́sítù bóyá wọ́n gbìlọ̀ sọ́sítù mi mọ̀ but ẹ bá wo gbogbo ìkọ́nà thompson gbogbo ìkọ́nà left and right everything is so rigid kò look like a normal person's finger his face also if you look at the picture. yẹ o oh, eh, torí mo pè lánàá mo ní picture to send sí mi mo ní mi ò fẹ́ báwo lójú ẹ ṣe rí báyìí èmi ò mọ̀ pé nǹkan kan ṣe. thompson nìyẹn ọdún kan àbí méjì ló fi jù mí lọ so kí la fi jìnnà síra ẹ kò ẹ wo mọ́mì tó bí mi lọ́mọ gbà tí wọ́n send picture sí borí picture wọn she is still beautiful look at my elder brother look at the way he is looking so rigid bí ẹni tọ́lọ́ ti kọ̀ sẹ́ńtì tọ́lọ́ ti gbàgbé. ṣé wàá fi pé àìsí màmá yín nínú láìfù yín ló fa gbogbo ẹ̀ ni. ninety percent of everything that happened is because I don't have my mother in my life because if I had my mother in my life all of these things ṣebí ìyá máa ń tọ́ ọmọ sọ́nà ni ṣe bí ìyá máa ń tọ́ wọn sọ́nà ni o ti bọ́mọ ṣe fẹ́ ṣe tó ìyá ẹ̀ sì máa tọ̀ sọ́nà pé ọmọ mi mo mọ̀ pé ìlà ìpá ń lé ní ẹ́ ìpá ń lé ní ẹ́ mo sì máa tọ́ ẹ sọ́nà kò sí bó ṣe fẹ́ burú tó mo sì máa wá nǹkan tó máa ṣe a ní my step mother ó fà ọmọ tiẹ̀ ó fún wọn ní nǹkan tí wọ́n lè jọ fún wọn lọ́jọ́ iwájú ọjọ́ iwájú wo lè nílí bí mo ṣe ń lọ wájú mo lọ sẹ́yìn tí mo ń làkàkà lọ sọ́tún tó ti bó ṣe máa dá mo wá kiri hmm. síbẹ̀síbẹ̀ náà kò dáàdi sí yìí kò dáàdi wò yìí. ó sọ pé wọ́n sọ fún ẹ pé màmá ẹ̀ ti kú ta ló sọ fún ẹ pé màmá ẹ̀ ti kú. <laughs> at a point màá máa lọ títì wòlíì a máa sọ fún mi pé ẹ wá ya ẹ kàn wá ya ẹ kàn èmi ìlú wa bó ní ìyá ẹ ti kú má wá yẹ ẹ i'm me i'm this kind of person that i don't believe in wòlíì i practically grew up in a church so I don't believe in anything that has to do with pastor work or wòlíì work. Okay, wòlíì ló sọ fún ẹ, àwọn wòlíì ló sọ fún ẹ pé ìyá ẹ ti kú. Àwọn ni wọ́n sọ. So at a point mo wá gbọ́ lẹ́nu ẹ̀gbọ́n mi Thompson pé òun gbọ́ pé wọ́n ní mọ́mì ti kú. Pé òun dẹ̀ fẹ́ ká wá wọn lọ tẹ́lẹ̀ o. Mo ní tó bá fẹ́ wá wọn lọ ibo la fẹ́ wá wọn sí. Let's let's let's start with this. A ní picture wọn A ní picture wọn. A mọ orúkọ wọn àmọ́bi tí wọ́n ń gbé àkèbí tá a bá rí gbàlá tàbí tá a bá rí gbàlá máa rá mi ara ẹ̀. Hmm. ìgbà tẹ́gbọ́n mi dẹ̀ máa sọ ó ní ibi tóun ṣe dé o tóun wá sí ẹ̀dẹ́ tóun ṣe dé tóun béèrè dé pé wọ́n ní wọ́n ti kú ká má dara ara mu. okay around last year ma I met a man that told me practically he is not a babalawo or a pastor or anything he told me he called me mo ń lọ jẹ́jẹ́ ni ló pè mí wọ́n ní ìyá ẹ̀ ń kọ́ mo ní ìyá mi mi ní ìyá sáà bàbá ẹ̀ ń kọ́ mo ní bàbá mi ti kú wọ́n ní ìyá ẹ̀ ń kọ́ mo ní ìyá mi ti kú wọ́n sọ fún mi wọ́n ti kú náà bébí ò mọ̀ wọ́n láti kékeré ẹ̀ ń sẹ́ kí lorúkọ wọn mo ní mi morúkọ wọn báwo ni ìfẹ́ morúkọ wọn ah ah tó bá yẹ pé o lè morúkọ wọn ni àbí tó bá yẹ pé o lè fojú kàn wọn níbi tí wọ́n ti wọ́n sí ayé rẹ̀ ọ̀bá dẹ̀ dá o hmm. pé tí wọ́n yẹ pé mo lè fi iyẹ̀pẹ̀ bí tí wọ́n ti wọ́n sí ayé rẹ̀ ọ̀bá dẹ̀ dá o a lot has happened what would I do ṣé ẹni tó confam tó rí confirmation pé ó kú àbí ṣe bí dáàdì kú mo ní confirmation mo mọ tí wọ́n ti wọ́n sí mo mọ tí wọ́n wà táwa ní ká mú un kí kí n débẹ̀ lórí mo mọ tí wọ́n ti wọ́n sí bọ̀sùn mọ́mì tí wọ́n ní wọ́n kú tí wọn kú tí yìí morúkọ wọn tí àmọ́ ẹni tí. ok kí wàá ní bàbá ẹ kí ni bàbá yín sọ fún yín pé màmá yín ṣe tó fi gbé yín sápamọ́ fún bàbá yín àbí torí step eh, mother àbí step mother ni ò fẹ́ rí màmá yín kí ló ní màmá yín ṣe ṣe mọ̀ wípé at that time èmi mo wà èyí ní the younger one èmi ní the younger one so most of these things I won't understand títí tí a fi dàgbà dájì jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n wà too simplistic as in tọ́mọdéyàn wà too say wọ́n jinú pé yàn jinú dájì jinú mo dẹ̀ mọ̀ pé mo já fún wọn jẹ lóòótọ́ but the things I have seen in life have changed me a lot because I won't want to take after my father in that aspect at all ibi tí dábì ìbínú dé wọn mú wa lọ síbi tí wọn ti wá ní Kogi state wọn mú wa lọ ẹni tó pè lẹ́gbẹ̀ẹ́ ọgàn tó ń gbé ní eh, ní oṣù bóyá wọn láyé bí sí yóò ọgbọ́n wọn láyé omi ò mọ̀ bóyá ẹ̀gbọ́n wọn ni o bóyá ẹ̀gbọ́n wọn kọ́ lóòótọ́ lọ́kàn wọn mi ò mọ̀ ọ̀rọ̀ bá ti dùn sọ tó bá yẹ kí wọ́n wà láyé ọ̀rọ̀ bá dùn sọ jù báyìí lọ. and stepmother yín ò bá yín sọ rí pé kẹ́ lọ wá ìyá yín kí ni treatment stepmother yín fún yín. Ah, mọ́mí if i tell you the treatment tí stepmother ń fún mi bíi bíi kó o kú ni hmm. ẹ̀yin bíbọ́ bíbọ́ kí là ń bọ́ ọmọ ọ̀dọ̀ tẹ́lẹ̀ tèmi kó lè jẹun kó lè ríṣẹ́ ṣe ni hmm. iṣẹ́ tí mo ṣe mọ́mí stepmother mi ó bímọ tiẹ̀ ó bí mẹ́ta ọkùnrin kan obìnrin méjì wọ́n máa jókòó àwa la máa ṣiṣẹ́ èmi ni mo máa ṣiṣẹ́ practically me i was living like a slave in my own house. I was living between my enemies. There is no two words about it. I was living like I was living between my enemies. I never, I was never shown love. I don't know what a motherly love looks like. I don't know. The only thing I can say is that I know what a fatherly love looks like to an extent. Because tí dáàdi tó kú, one way or the other, tí mo bá lọ rí wọn níbi wọn ò ní gbogbo ìgbà ni wọ́n máa ń ronú ìgbà mi wọn lè dé kí wọ́n lè jókòó lẹ́ńkùlé kí wọ́n ṣáà máa ronú ni bọ́ ẹ ọmọdé ni mí ń gbà yẹn mi ò mọ̀ fún wọn ronú ni èmi ẹ̀ máa fún wọn gba tẹ́gùn ta ni lẹ́ńkùlé I didn't know anything. My stepmother showed me to the extent that she pushed me out of the house dídádì mi kọ́ ní Sango on the fourth of June two thousand and seventeen which was my birthday she pushed me out of my father's house. I will never forget that day in my life. I will never ever forget. Okay, mommy, ṣebí any step mother ẹ step brother mi òun ló connect to lánàá. Hmm. Ìgbà tẹ sọ fún mi. Hmm. Òun kọ́ ló connect wa o. Èèyàn ló sọ fún mi ládùúgbò gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé tẹ́lẹ̀. Òun kọ́ ló connect wa. Oh no no èmi ò mọ bí wọ́n ṣe mọ̀ nọ́mbà tiẹ̀ lè ní pè òun ló fún èmi ní nọ́mbà yín ṣó mọ̀ pé mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ òun ló fẹ́ mi ní hmm. nọ́mbà yín and hmm. sori whatever it is eh èmi ò ní fẹ́ kó ní anything against stepmother yẹn o torí ó lágbára láti pa ẹ́ nígbà yẹn kò pa ẹ́ ó ní agbára hmm. láti pa ẹ́ agbára nìṣòro ayé máa ń kọyàn tí ò bá pààyàn tí stepmother bá pa ẹ́ nígbà yẹn màmá ẹ̀ máa wà láyé ńsìn ìwọ ló ní sí láyé mọ́ so má ní ṣáà mọ̀ wípé oore ló ṣe fún ẹ at least ó fi ẹ́ sínú ilé títí màbá ẹ̀ fi kú pẹ̀lú gbogbo bó dẹ̀ ṣe ṣe tó òun náà ló ń sọ pé bàbá yín ṣó ẹ ní wọn ó look after ẹ ó lè jẹ́ pé gbogbo ìrònú tó bá bàbá yẹn ni pé kò tiẹ̀ mọbi tó fẹ́ wá màmá yín sí gan mọ́ tí kì bá ń ṣe pé màmá yín náà ń rìn rìn rìn rìn ó ń rìn kò mí òun náà ò lè wọn ibi tó máa wá yín sí àbàmá yín gan ti lọ́lé aláwo lọ́lé alákàrábá lọ́lé oníṣègùn ó ti lọ́lé wòlíì sòṣorí step mother yẹn áńgẹ́lì ẹni torí òun hmm. ló jẹ́ tó àìmọye stepmother ìṣẹ́jú mélòó ló fẹ́ fi yí ẹ lọ́rùn dànù hmm. i'm telling you ìṣẹ́jú mélòó ló fẹ́ fi pa ẹ́ dànù hmm. nígbà tí o ńgbà tó mọ tó mojú nígbà tó mojú tó tiẹ̀ sì kéré ó tọ́ yín dàgbà bó bá fi gbágbá yín lórí orí yín tọ́ o because ó wà láì áńgẹ́lì ẹni ẹni tó yẹ kó máa bọ ni torí tó bá yẹ pé ẹ ti kú dànù nísìn o ò lè máa sọ̀rọ̀ màmá ẹ̀ mọ́ so má ní nǹkan kan against your stepmother yes. at all má tiẹ̀ bínú sí i tó bá ní lọ́wọ́ gan tó yẹ kó o tọ́jú ni o ṣebí kékeré náà ti kó yín lọ ìgbà wo náà ti fẹ́ stepmother yín. àgbà tá ni mo. ẹ wọ́n ti kó yín lọ láti kékeré ó dẹ̀ wà nínú ilé yẹn ó ṣàbíamọ pẹ̀lú yín ẹ dẹ̀ dàgbà títí o fi pé thirty five ìfà ó yẹ kí ìyá ẹ tí ìyá yín bá mì tìtàn ó yẹ kó ní kó mú ẹ lọ sọ́dọ̀ fẹ́ mọ̀dà kẹ́ ra nǹkan sínú mọ́tò kẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun kọ́ ló ń ṣe oúnjẹ tẹ́ ń jẹ nulẹ̀ kò ṣe ti fi nǹkan sínú oúnjẹ ògùn eku kó ti kú hmm. ó yẹ kẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní ipò ẹ̀ tí ẹ̀ sì lè ráyè ṣe ẹ̀ ṣe ẹ̀rì wà lórí ilẹ̀ alàyè i'm telling you ó kàn lè burú tiẹ̀ bẹ̀mí ìrò pé kà ni torí tó bá jẹ́ kà ni láti kékeré ni wọ́n ti fẹ́ step mother yín ó dẹ̀ sì wà láyé ó dẹ̀ jẹ́ kẹ́ wà láyé ṣe bóun lòun ka thirty something èèyàn gidi ni o má ní nǹkan kan against agbára nìṣòro ayé ń kọ́ ni tí ò bá pa ni tó tó bá pa ó ti waste yín obìnrin míì dẹ̀ lè ṣe é ẹ tí wọ́n á ti gbàgbé ọ̀tá yín kí bàbá yín gan tó kú hmm. ntẹ́mi wípé kò sí màmá ẹ nínú láìvẹ̀ má dẹ̀ jẹ́ kí n tàn ẹ́ má jẹ́ n tàn ẹ́ yàtọ̀ sí fíìl tó bá kó ọ̀pọ̀lọpọ̀ stepmother lẹ̀ á du ọmọ ẹ tó bá ní surplus ló máa rántí ọmọ lọ́mọ hmm. ẹni tó wà nínú ilé ló máa ní upper hand ó máa du ọmọ ẹ kò ní fọmọ ẹ lẹ̀ kó gbọ́ tiẹ̀ bàbá yín gangan lẹ́lẹ́ṣẹ̀ yín stepmother yẹn ò ṣẹ́ o wàláì kò ṣẹ́ rárá ó yẹ kí màmá yín gan tí màmá yín bá fẹ́ wùwà ẹni tí ọlọ́run gbénú ẹ̀ ó yẹ kó ra aṣọ kó ra sí yín lọ́rùn ọ̀kẹ́ kẹ́ ra gift kẹ wá lọ dúpẹ́ lọ́wọ́ stepmother yẹn aláàánú áńgẹ́lì ẹ̀ ni. I'm telling you tí ò pa yín sáyé ẹ eléyìí sọ pé ó ti pa wọ́n sáyé ó ti pa wọ́n sáyé ṣebí àárín wọn ń sìn Abímbọ́lá ẹ ló ti pa wọ́n sáyé ṣe bá àárín wọn ń sìn tẹ́ ẹ̀ bá rí wọn ó tiẹ̀ pa wọ́n sáyé kò pa wọ́n sọ̀rùn tó bá ti pa wọ́n sọ̀rùn ńkọ́ hmm. tó bá ti pa yín sọ̀rùn ńkọ́ àbí oúnjẹ ṣé ìgbà tẹ́ wà nínú ilé bàbá yín ṣóúnjẹ ọ̀tọ̀ ló ń jẹ yàtọ̀ sóúnjẹ tí stepmother máa tì fún ọmọ ẹ̀. ọ̀tọ̀ ni mà. ọ̀tọ̀ ni wọ́n ń jẹ ọ̀tọ̀ ló máa ṣe fọ́mọ ẹ̀. oúnjẹ àná. oúnjẹ àná ni wọ́n máa jẹ ọmọ ẹ̀ máa jẹ ó ṣàtẹ̀ sí ń jẹ kan kì í ṣàṣe pé kò ní fún yín lóúnjẹ oúnjẹ àná ló máa fún yín àbí kì í ṣe oúnjẹ tó ti jẹ <laughs> ó ṣàṣì ń fún yín lóúnjẹ kẹ́ ẹ survive. ẹ nǹkan tí mi ìfẹ́ kò ní ni wípé Ma mo ò fẹ́ kó ní nǹkan kan against stepmother yẹn ìyá èèyàn gan máa ń ṣèyàn bọ̀ èèyàn ò ní ní nǹkan against ẹ̀ torí pé ó fúnyàn ní live àìmọye oyún téèyàn ní tó ń ṣẹ́ dànù bọ̀ pé ó fún ẹ ní live yẹn wàá rò ó wípé ó fún ẹ ní live wàá máa tara ẹ̀ sin ọlọ́run kámbèlè te stepmother tí ẹ pé kì í ṣe òun ló fi inú gbé oyún ẹ ẹ̀yin méjìdínlẹ́wà lákàtà ẹ̀ títí bàbá yín fi kú àbí stepmother náà mọ̀ pé ilé tóun wà yẹn òun ò lè jókòó tì torí kò ń ṣòun nìkan lòun ní bí bàbá yín ló kọ. ẹ ó ti mọ̀ nísìsiyìí àwọn ayé ti dá sí stepmother yẹn ti mọ̀ nísìsiyìí pé àwọn ayé ti dá sí i pé kò ń ṣòun nìkan lòun ní èmi ò wá nífẹ̀ẹ́ kó blame stepmother mo kàn fẹ́ kó sọ experience ẹ pé báwo ni ìyá ṣe jẹ́ nínú ilé ayé ọmọ kí làwọn nǹkan tó miss tó fi pé ká níyàá wà láyé àbí ìyá wà láyé ẹ ìrìn yẹn lè má rìn kí làwọn ìṣẹ̀lẹ̀ àwọn nǹkan tó ti là kọjá torí tó wò ó pé ah káníyẹ wà láyé eléyìí ò mà ní ṣẹlẹ̀ kí ni ìjà tí ráwọn èèyàn tó béèrè lọ́wọ́ ẹ bóyá ìyá girlfriend ẹ pé ìyẹ́ ẹ ń kọ́ kí làwọn nǹkan tó ti là kọjá nǹkan tí mo fẹ́ kó máa sọ fún mi nìyẹn kú mo dẹ̀ fẹ́ kó máa free mind ẹ nípa step mother ẹ mò ń gbọ́. ah nǹkan tí mo ti là kọjá bíi there was a time tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní LAUTECH I was framed up because I sell market and goods for people. Then at the end of the day, last year already, I went to prison. Hmm. Mo lọ sẹ́wọ̀n. So ẹ̀wọ̀n ọdún mélòó? Hmm? ẹ̀wọ̀n ọdún mélòó? Like six months. Six months. Kiwa wá ni stepmother ẹ she wọn ò ṣe anything. ara pé ara pé màá ṣe bí ìyá ò lè dà bí ìyá àwọn obìnrin náà tó wà bí ń gbọ́ stepmother ò ní jẹ́ stepmother ò ní kí stepmother ò ní kí ọmọ má kú so kò kí ń ṣe bà kò ń ṣe ìyá ẹ̀ gbọ̀ wípé wípé kò tiẹ̀ jẹ́ kó o kú kó o tó rí ìyá ẹ̀ òun la ṣe ń dúpẹ́ fún àmọ́ ìyá stepmother ò ní kọ́ ọmọ má kú ní àwọn stepmother tí èṣù ń gbé nínú wọn but at least ó jẹ́ kó rí ìyá ẹ̀ mò ń gbádùn ẹ̀. so ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣàṣẹlẹ̀ girlfriend mi pé wọ́n ṣàlàyé fún wọn and the only thing tí wọ́n so sọ fún mi pé àwọn máa arrest ẹ̀ tẹ́nìtìn bá ṣẹlẹ̀ àwọn máa hold ẹ̀ responsible anything bá ṣẹlẹ̀ meanwhile ẹni tẹ́ ẹ̀ sọ pé hold responsible òun àti ìyá ẹ̀ ni wọ́n ń tọ́jú mi hmm. all the while. iṣẹ́ wo ni wọ́n wá hmm. ní lọ́wọ́ nísìn vet doctor iṣẹ́ ìgbà tí mo wà ní school mc hmm. àti mc work ni mo ń ṣe ìgbà tó di pé kò sówó kò sí sponsor i had to leave it and and and um, learn um, vet work àwọn tó ń tú ìtajà. Hmm. ó tiẹ̀ sọ fún mi pé o dé yẹ three o dé three hundred level gbà step mother, yín wá gba gratuity ìwọ ni ó sọ pé ìwọ ni màá bẹ́ẹ̀ fi ṣe signatory sí account. bẹ́ẹ̀ ni ma. ó wá tún wá lọ gba owó yẹn wá gbé fún stepmother stepmother wá sanwó school yín ó kàn fi ẹlẹ wá drop out. wọ́n sanwó ọdún kan and after then she didn't pay again so i tried my best doing bricklayer from one place to the other ìgbà tí mo rí pé mi ò pé i had to leave you. ó wá drop out from school. yes i dropped out of LAUTECH and since then fàṣọ tó fàṣọ sí hmm. wá bó ṣe máa dáa dáa lónìí ó bàjẹ́ lọ́la ṣé ẹ̀ eh, bóyá bíi káṣáre nǹkan jẹ káṣáre nǹkan jẹ káṣáre nǹkan fi sẹ́nu. ẹni tó bá máa gba àwọn ọmọ tèmi lọ́wọ́ mi á kọ́kọ́ pa mí ná ẹ ti ríbi tó ti gbọ́ ọmọ wèrè rí á kọ́ pa mí á kọ́ pa mí ná bíyàn bá máa gbọmọ lọ́wọ́ mi àfi kémi àti onítọ̀hún jọ kú papọ̀ ká jọ kú. Hmm. mo ń gbádùn ẹ máa sọ̀rọ̀ ẹ lọ. so ìgbà tí mo drop out do ìgbà tí mo mìtì àwọn èèyàn sọ fún yìí sọ fún. ṣó ti wá bímọ. mi ì tí bímọ mọ mi mi ì tí bímọ rárá mi ì tí wedding ṣe ibi tí ìyàwó mi ti wá tẹ bá bímọ láì ṣe proper wedding àwọn family members máa gbọ́ ọmọ yẹn ọmọ yẹn ò belong to yẹ does not belong to you. Hmm. so mi lẹ́tọ̀ọ́ àti ṣe but the mother has been supporting me. Oh. in fact almost every day she call me David don't think o. Oh. Oh. Everything will be oh. better. Don't think, oh, I know you think a lot, but don't think. Calm down. Everything will be better. Tell my daughter that she should not think too. Everything will be oh. better. I know this is a phase of life for you to go through, but I'm letting you know that if I was the woman that gave birth to you, that I would have done everything possible to do and make sure that you go forward in life. But the little prayer I can pray for you, God will make them come through. That is what she tells me almost every day. Almost every day. If I'm calling her, I call her mommy. She calls me my son. Oh. You won't know she's not the one that gives birth to me. Hmm. Ọlọ́run á bá wa dá wọn sí. Àwọn náà náà máa jẹ́ ìyá ìyàwó fún ẹ ní agbára Ọlọ́run. Wàá dẹ̀ ṣèyàwó. Èmi ìfẹ́ máa gba nǹkan lọ́wọ́ lórí platform ìbọn. Mo mọ̀ pé àwọn èèyàn máa pè mí láfta show yìí. Ìwọ má wọrí. Jẹ́ ń pe mọ́mì ẹ̀ wọlé náà ní sùúrù jẹ́ ń pe màmá ẹ̀ wọlé. Yes, ma'am. Hm. ó ga ọ àgbùdọ̀ máa ní pé kó ní step mother sí wọn àgbùdọ̀ sọ bẹ́ẹ̀ àgbùdọ̀ sọ bẹ́ẹ̀ even ọ̀rọ̀ ọ̀rọ̀ kì í mì ní kún àgbà even tọ́rọ̀ bá ń gbénu wa ẹni sùúrù tọ́rọ̀ bá ń gbénu wa ẹ jẹ́ kó máa gbénu wa ẹ ẹ màmá ṣe gbọ́ ṣe gbúrò ọmọ yín ṣe gbọ́ ọmọ yín. ṣé ẹ̀ ń wo ṣóò yìí ọmọ yín ṣe sọ̀rọ̀ tán lórí ṣóò yìí ni. mi ò wo mi ò wo mi mọ bí mo ṣe máa gbé lọ sórí ibẹ̀. ọmọ yín ṣe sọ̀rọ̀ tán lórí ṣóò yìí ó dẹ̀ ròyìn ẹnu bo kódà gan ó sọ nǹkan tójú ẹ̀ rí àtàwọn nǹkan tó ti là kọjá láyé pé ayé yín yọ sílẹ̀ fóun àyè yín yọ sílẹ̀ fóun ó ní àyè yín bẹ́ẹ̀ ni ó láyè yín yọ sílẹ̀ fóun nínú ayé òun àti ẹ̀gbọ́n òun ó lẹ́gbọ́n òun kó sínú ó lẹ́gbọ́n òun kó sínú sọ́kẹ̀wé ó ní ó wá pẹ́ nínú ẹ̀ díẹ̀ ó nígbà tí wọ́n wá yọ jáde ó ní torí wọ́n sẹ́ǹdì ojú ẹ̀ sí mi lánàá bójú ẹ̀ ṣe rí mi lè sẹ́ǹdì ẹ̀ sí yín ẹ rí i pé picture Sunday nìkan ni mo sẹ́ǹsì yín mo dẹ̀ delete ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo wá ní kọ́mọ yẹn send picture mi wọ́n ní kò ní picture mi ipe ojú ẹ̀ ara ẹ̀ ojú ẹ̀ mi láì bojú ẹ̀ ṣe ni wọ́n nítorí inú sọ́kọ̀ òwe yẹn ni wọ́n ní ràbàràbà ẹ̀ sì wà lára ẹ̀ ó lóun ò mọ̀ bóyá wọ́n gbé lọ sí hospital ó ní àyè yín yọlẹ̀ fóun ó ròyìn nǹkan tí ojú wọn rí. Uh. <laughs> ẹ mm. <laughs> Thank you ìtẹ̀ máa ṣe ni pé. Ṣadé ìtẹ̀ máa ṣe ni pé ẹ máa tẹ bá jọ papọ̀ iṣẹ́ wà lọ́wọ́ yín àsìkò ikọ́ lẹ máa rò wípé ọmọ fẹ́ máa fún yín lóúnjẹ àsìkò yìí iṣẹ́ púpọ̀ wà lọ́wọ́ yín tẹ máa ṣe lórí àwọn ọmọ yẹn. mo ń gbọ́ mọ̀. ṣó ti yé yín. mo ń gbọ́. mo fẹ́ kẹ́ ṣe kinní kan mo fẹ́ kẹ́ ẹ máa lọ dúpẹ́ lọ́wọ́ ìyá ìyá ìyàwó ìyá obìnrin tí Sunday ń fẹ́ ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ wọn ò tí ì fẹ́ra wọn torí ó ní àwọn òrówó ṣe wedding ẹ dẹ̀ máa lọ dúpẹ́ lọ́wọ́ ẹ dẹ̀ máa lọ dúpẹ́ lọ́wọ́ step mother wọn náà ẹ máa dọ́dọ̀ wọn ẹ má ní sínú o torí wípé tí ó bá ṣe nǹkan tó ń wà nínú ẹ̀dá ó ṣeé ṣe kẹ́ má ra wọn mọ́ lé mọ́ lénìí but ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n báwo lẹ ṣe feel pé tiẹ̀ gbúrò àwọn ọmọ yín látànà tí mo ti sọ fún yín tí bá wá drop kọ́ máa wá jẹ́ káwọn èèyàn pè wọlé kán advice yín bóyá nǹkan tẹ́mi gan sọ wrong kán advice yín on what to do báwo lẹ ṣe feel. àti ìka ẹ wo inú mi dùn inú mi dùn gan lánàá yẹn ní ìmọ̀ bí kí n máa fò sókè ni o bí kí n máa yíra lẹ̀ ni o bí kí n kúnlẹ̀ ni o mi ò mọ ohun tí mo fẹ́ ṣe ariwo inú ìdùnnú yẹn ni mo wà làwọn èèyàn fi ń gbé bá mi lánàá tó ní kálukú fi bẹ̀rẹ̀ sí ní kọ́ mi ní gbogbo nǹkan tí mo ṣe ẹ wò àti ìka inú mi dùn inú ìdùnnú ni mo wà inú mi dùn débi pé mi ò tún sùn mọ́jú náà lánàá mi ì tún sùn mọ́jú mo dárò gbogbo ẹ̀ mo ní à ah, máa rí àwọn ọmọ yìí báwo náà ṣe rí báwo náà ṣe dàgbà tó ṣé ti bá rí wọn ṣé máa dá wọn. a ti tó ọdún mélòó tẹ́ ti rí wọn á ti tó ọdún mélòó tẹ́ ti rí wọn. kékeré wà bí ọmọ ọdún kan àbọ̀ ìkejì wà bí ọmọ ọdún méjì àbọ̀. àwọn méjèèjì ìkan ti pé thirty five ìkan ti pé thirty three àti over thirty years tẹ́ ti rí wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a fi ẹsẹ̀ wá ṣe dáadáa lánàá ó dàbí pé ìkan máa thirty seven ìkan máa thirty six àbúrò mi kan ló bá mi ṣe dáadáa lánàá àwọn ọmọ yẹn láwọn wọn láwọn ò tiẹ̀ morúkọ yín àwọn ọmọ yẹn láwọn ò morúkọ yín mo sì máa pè yín wọlé ẹ jẹ́ kí open line káwọn èèyàn lè advice yín kó má jẹ́ pé látọ̀dọ̀ mi nìkan hmm, á pè yín padà. The number to call is plus four four seven four zero four eight five one two three four. The number to call is plus four four seven four zero four eight five one two three four ẹ jọ ẹ bá mi advice wọn kí ni nǹkan tí mo máa ṣe kí ni nǹkan tó yẹ kí wọ́n ṣe ẹ̀yin èèyàn ẹ jọ ẹ bá mi advice wọn ẹ jọ torí ọlọ́run. Hmm. hello. Sir. ẹ táyọ̀ ilé ìlágbára o ó lágbára dùn ni mo dẹ̀ ń sun ẹkún mo yẹ ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọmọ yẹn nǹkan tí màá fẹ́ kẹ́ ẹ ṣe ẹjọ́ kó tó dé pé máa padà hmm. ẹ jẹ́ kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹgbẹ́ yìí máa kọ̀nẹ́ẹ̀tì wọn papọ̀ then ọmọ yẹn ìrànlọ́wọ́ tí àbá lè ṣe é kí bóyá ẹ̀gbọ́n tàbá burú náà ló kó sínú sọ́kàwé yẹn pé hmm. àwọn lè bójú tó tó ìlera ẹ̀ tó tún máa fi gbà díẹ̀. mo máa jẹ́ káwọn mẹ́tẹ̀ẹ̀ta meet pẹ̀lú mi níjọ́ Wednesday mo dẹ̀ máa gbé wọn wá mo máa jẹ́ káwọn mẹ́tẹ̀ẹ̀ta meet pẹ̀lú mi níjọ́ Wednesday máa gbé wọn wá live. àwọ̀ ẹ ṣe gan ẹ ṣe gan mm. ìyá ti jẹ ọmọ yẹn o ìyá ti jẹ ìyá yẹn náà o nǹkan ń ṣẹlẹ̀ nínú yìí o nǹkan ń o ẹ ṣe púpọ̀ o à ń bọ̀ bọ̀. ẹ ṣeun gan. hello. hello ló à ń gbọ́ yín. ẹ kú ètò ẹ kú iṣẹ́ pàtàkì. yes sir. in fact ẹ wọ ọlọ́run fún adúpẹ́ lọ́wọ́ fún in fact mo dẹ́nu sọ ẹ pé ṣe ń gbọ́ program ẹ try gan ẹ try gan ọlọ́run àtún jẹ́ kẹ́yìn náà jírí àwọn ọmọ yín lágbára lọ ìlú àtọ̀nà tí náà ní bàjẹ́ lágbára lọ. ẹ bá wa bẹ àwọn ọmọ yẹn kán mọ́ bínú bọ́ọ̀lù ṣe ní ó máa rí náà yẹn kò sí èèyàn ológun ìlú ọlọ́run lọ wà ọlọ́run tó ní kúrú irú yín náà tó ń wà pé ọlọ́run tó lóyìn so kẹ́ mọ́ bínú kí àánú kẹ́ má bínú kẹ́ lọ bẹ stepmother àwọn yẹn náà ọlọ́run á jẹ́ kí ibi tó kù tí kò dáa fún wọn náà àmín ọlọ́run ọ̀tún kù ó tó aṣọ́gun all right ma. Hmm. hello rántí bá wọn ti kú. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín mà ẹ̀yin kọ́ mo ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín. kí ni wọ́n béèrè. Ẹ ti béèrè lọ́wọ́ pé kí ni nǹkan tó fẹ́ going forward. Bẹ́ẹ̀ ṣe ní pé kọ́ lọ kí when it starts more years, it's a very good idea. Then mm. know your girlfriend, but you know the other uh, it's a good idea as well. But the major thing ó jẹ́ pé mo fi hàn pé ó ṣe pàtàkì jùlọ ní health bọ̀bọ̀ yẹn ètò ti kó tó ní mo máa gbé wá kí gbogbo èèyàn rí níjọ wẹ́ẹ̀sì gbogbo wa lájọ máa ràn lọ́wọ́ mi kì í ṣe irú ẹ̀ o but lórí eléyìí gbogbo wa lájọ máa ràn lọ́wọ́ èmi gan ṣe tèmi gbogbo wa lájọ máa ràn lọ́wọ́. ọlọ́wà dìde ẹ̀ràn lọ́wọ́ fún olóko tí kọ́kọ́kọ́ bójú tó bàbá yẹn lọ bẹ́ẹ̀ gómìnkọ̀ káwá bèrè pé kí ló fẹ́ bí láìfù wọn ní ìyàwó náà ó ní láti fẹ́ sí ibà. bẹ́ẹ̀ni jẹ́ kí ó máa náà wá òkè. bẹ́ẹ̀ni ti àgbé kọ́rí ẹ̀mí wọ́n ti jẹun àwọn ọmọ yìí. èyí ẹ má kéè àmín àmín àmín person. àmín mo máa gbé ọmọ wọn máa ní kí gbogbo wọn between now and Wednesday máa release numbers or okay. ẹ kú ìtàn. yes o. ẹ fẹ́ tó. ẹ ló mo ń gbọ́ yín. ẹ kò ṣe ẹ orí òkè tí àwọn èèyàn fẹ́ kanu délé tí wọ́n ń kún criticize ṣèṣì tó lè fi kápó sókè lè ṣe. ewúro máa yín kù God is good to any length ẹ̀kọ́ gbàdúrà tí ò bá fi orí òkè yìí irú nǹkan tó ṣẹlẹ̀ bó ti rí àwọn ọmọ yìí kò lè ṣẹlẹ̀ so ẹni tó bá wíṣì kórí òkè yìí pa òun náà parun ni. àmì àṣẹ olódùmarè. ẹ ẹ lẹ́nu ẹ̀ wo lẹ́nu kẹta jíjẹrin torí máa ń fọ́lọ́ tẹ ẹgbẹ́ ọ̀rọ̀ síta lókè èèyàn mi lè fọlọ́ sí àtàkùn ara ẹ̀ lókè ìwà àdìfótẹ̀ tó bẹ táwọn ìrí àwọn ló lè fara ṣiṣẹ́ tó yẹn tó wá bá sọ oríṣiríṣi èmi kì í kú o àmọ́ mo wá nínú ìyá àwọn yẹn pé ẹ ti sọ̀rọ̀ ẹ̀ ní tọ́rọ̀ ni pé àsìkò tó fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ lélẹ́ o bẹ́ẹ̀ ni o pé àwọn yìí kù sí bẹ̀rẹ̀ sẹ́ iṣẹ́ di torí ọmọ náà bí ẹ̀ náà ti jẹ́ èèyàn because ibi tó wà yìí ń sìn ó tẹ̀ bí pé yẹn sẹ̀ bímọ ní fún ó sẹ̀ bímọ tàbí ó sì máa nọ́ọ̀sì wọn ni torí wọn sì mójú ẹ̀ tẹ́lẹ̀ ìmọ̀ bí wọn sì bá gbé rí ó sẹ̀ bọ́ sí wọn ó sẹ̀ máa gbogbo wọn sì wọ́n ti dàbẹ̀ a máa sọ bí láì ṣe bí láì ṣe á sì máa fi láì rọ̀ ni ọlọ́run àkún lọ́wọ́ ọlọ́run adẹ́kun ọlọ́run á fún wọn tọ́ pẹ̀lú ògùn ọlọ́run àmọ̀ yẹn alábàríkà fún wọn á ṣe àgbọ̀nà àpanomijú á gbàgbé pé òun ò rí àwọn ọmọ ẹ̀kọ́ rí ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin èèyàn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé kí ló dé tí sáfíìsì sí. hello hello. hello sísá kúńtà. máa. ẹ kú ẹ kú ẹ kú ètò abiyamọ òtítọ́ nínú ẹ ṣe gan Yeah. in fact um, ah, ó gba omijé lójú mi. Hmm. because number one bàbá yẹn kọ́lọ̀ kó foríjì because mistake kan ṣe ni. kò ṣe àwọn ọmọ yẹn ò ṣe nǹkan kan fún kàn bá láìbá àwọn ọmọ yẹn. mo ń gbọ́ yín. yẹ bàbá wọn kọ́lọ̀ kó foríjì iṣẹ́ ni mo wà tẹ́ bá ń gbà lórí lọ́ńdà dùkà kọ́lọ̀ kó foríjì ṣe rí màmá àwọn ọmọ yẹn mà ṣe ń gbọ́. bẹ́ẹ̀ni. iṣẹ́ pà lọ́wọ́ ẹ̀ láti ṣe ah. gidigidi because èmi náà mọ reason tó fi dúró di táìmù yìí kó tó di gbọ́n ṣe ń wá ọmọ thirty five ó ti lọ káàkiri ó ti lọ sórí rédíò station ó ti lọ káàkiri káàkiri. wọ́n ti fi rìn káàkiri wọ́n ti rìn gẹ́gẹ́ bí abiyamọ kò dẹ̀ sẹ́ni tó máa bímọ ọkùnrin méjì tó máa dún méjèèjì lọ so advice mi ni pé ìyáálé àmì ìyàwó yẹn gan ìyàwó bàbá wọn ó ṣe o àtúbá lọ́wọ́ ẹ̀ ó ṣe gidi ọ̀pọ̀ làmàdún lọ́wọ́ ẹ̀ ṣe gan ó tẹ̀ ṣe gidi ni bẹ́ẹ̀ ó dàbí pé wọ́n máa pe òun náà wá sórí ètò pàápàá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni láti gba own observation bẹ́ẹ̀ni wọ́n ṣe gan a máa pè wá sórí ètò wípé a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ a máa dúpẹ́ then way forward báwo ló ṣe fẹ́ ṣọ̀rọ̀ àwọn ọmọ yìí tóró ló bí wọn àwọn àgbàlagbà máa ń sọ pé òbí ni òtóhùn wo ni. bẹ́ẹ̀ni. tóró ló wò wọn òun dẹ̀ ló dẹ̀ tọ́ wọn dàgbà tí wọ́n fi wà ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so àwọn náà mi ò fẹ́ sọ gbogbo ẹ̀ tán. ó yé mi ó yé mi màá pè yín màá pè yín ẹ má wọrí. Hmm. a máa pa wọn náà a máa dúpẹ́ lọ́wọ́ wọn ni o wọ́n ṣe o. ọmọ náà ti fa ṣòkòtò. Hmm. bẹ́ẹ̀ ni màmá yẹn náà ó ní láti fa ṣòkòtò ẹ̀ kiri sìn ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé òun ṣẹ̀ṣẹ̀ bímọ ǹjẹ́ ṣẹ̀ṣẹ̀ máa mọ ibi tó máa àdúrà òun gbà torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò sọmọ kékeré nínú gbogbo àwọn àbíyamọ kò dẹ̀ sẹ́ni tí òkè rí ìkejì nílé so kí n má take much of your time ráwọn mi ní ìfẹ́ pé wọlé adúpẹ́ lọ́wọ́ yín adẹ̀dúpẹ́ lọ́wọ́ ìyàwó bàbá wọn náà adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wọn náà tó ti kú sọ̀rùn bẹ̀tẹ̀ àwọn ọmọ yẹn mo mọ̀ wípé lágbára ọlọ́run ọlọ́run ọ̀nà wọn máa dára ju bí àwọn èèyàn kan bí báà wọn ṣe rò lọ ọlọ́run kan máa ṣí ọ̀nà ayọ̀ fún wọn lórúkọ jésù ẹ ṣe gan ẹ ṣe gan ẹ má bínú ẹ̀yin èèyàn mi nílé take call mọ́ ẹ jẹ́ ká fi eré gbogbo sí Wednesday màá ní ìyá yẹn màá ní àwọn ọmọ méjèèjì ó possible náà kí n ti bá stepmother sọ̀rọ̀ torí mo ti ní step, number stepmother ẹ máa bá a fàdúrà ran stepmother lọ́wọ́ kẹ́dẹ̀ máa bá a dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra bèbè ẹ má gbàgbé láti pe yọ̀mí sórí zero nine zero one two zero zero four six seven zero nine zero one two zero zero four six seven Shabarikolo dot com. ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ iléeṣẹ́ donabit náà wọ́n ṣe half a plot promo lọ́wọ́ ẹ pè wọ́n sórí plus two three four um, seven zero four four four three three three one six ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ àápàdé láyọ̀ níjọ́ wednesday máa fún yín ní feedback gbogbo ẹ̀ náà gbogbo àtọmọ́ o àtìyá o lágbára ọlọ́run ó possible máa gbé wọn wá live níjọ́ wednesday àjọ máa ṣe ni àjọ máa ṣe ni àdẹ̀ ṣe délẹ̀ lágbára ọlọ́run ó dàbọ̀.